الكفر فإنما برسول سادتنا ليهمة نهتدي برسول سادتنا ليهمة نهتدي إنا نرى التقليد باها قاتلا حجبا ليكون عن الطريق بهرشد ومعارف التقويم طول زماننا مع حبنا للعالم المتجرد مع حبنا للعالم المتجرد وإذا بدأنا بالتفات نزوره عن كل قلب خائف متركه لا تبصروا إخوان في حلقاتنا من عالم أو طالب مسترشد من عالم أو طالب مسترشد لا رأيت علما واتباعا صادقا من سنة كالراهدون تردد من سنة كالراهدون تردد هم هينة الدنيا مصابيح لهداه طلعوا على دنيا طلوع لفرقد وارث النبي فأحسنوا في إرثه فأمر كيد البدر وعدد لا نتلو الدنيا ولا نسعى لها الله مقصدنا فنعم المقصد ليس المناسب همنا ومرادنا كلا ولا سوف نقضي في المقضي الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام adáwọ́pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ètò ìṣèpé òun náà ni ó ní ọpẹ́ orin tó ga jù tọ́lọ́run ṣe fún mi àti ẹ̀yìn òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́run méjì ò ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wọn abẹ́lọ́run ọba kọ́lọ́run kó pọ̀ wá ní mùsùlùmí abẹ́lọ́run ọba gbé wa ní mùsùlùmí abẹ́lọ́wọ́ ọba kọ́lọ́wọ́ kò ṣe wọlé ní àlìjánná pẹ̀lú sábàbí islam orin tọ́lọ̀ tó ṣe fún wa nínú àwọn orin tó jẹ́ pé ó ga jù òun náà ní pọ́lọ̀ fún wa lálàáfíà ara tí ò bá sálàáfíà ni èmi tí mo wá wájú yín tí mo bá yín sọ̀rọ̀ mi nílé jókòó wájú yín ẹni tí ò bá lálàáfíà náà ò lè jókòó kó fẹ́ wá gbọ́rọ̀ lọ àlàáfíà ti ń ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọ ìjẹ́kú bàjẹ́ àlékún àlàáfíà ọlọ́mọṣẹ́ ṣe fún ẹnì kọ̀ọ̀kan wọn. lẹ́yìn wá gbà náà òun náà ní agbègbè wa tá a wà yìí ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀ ìfọ̀kànbalẹ̀ ẹ̀kọ́lọ́gbọ́n yọ kúrò ní agbègbè yìí. àwọn ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ ẹ̀kọ́lọ́gbọ́n bá fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀. gbogbo àwọn orin tó kù gbogbo ẹ̀ náà ni a tún dúpẹ́ rẹ̀ fọlọ́run ọlọ́run ṣe wá lẹ́rú tí ó máa dúpẹ́ rẹ̀. ọlọ́run ṣe wá ní ẹrú tí ó jẹ aláìmoore sí ọlọ́run àwọn abẹ́lọ́run ìbára wa sọ̀rọ̀ títí ọwọ́ sàn yìí ọlọ́run kò darí èmi tí máa ma bá wa sọ kò jẹ́ kí n rí ìyọ̀nà ọlọ́run ọba pẹ̀lú ọ̀rọ̀ tí máa bá wa sọ ẹ̀yin náà tí ẹ máa gbọ́ ọlọ́run kò bá darí ẹ̀yin náà náà ọlọ́run ṣẹ̀ máa fún ẹnì kọ̀ọ̀kan yín gbọ́ èmi àti ẹ̀yin ọlọ́run ọba la fẹ́ ọlọ́run jẹ́ kí a rí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run wa la hawla wala quwwata illa billahi aliyil azim tafsiri wa àná ó bẹ̀rẹ̀ láti suratu Isra aya thirty three aya yìí nìkan òun náà ni àtúmọ̀ tàyányá lánàá àwa bọ́ sí aya thirty tó pé òun náà ni ibi tí a ti máa kọ̀ntínú àlàyé wa ní òní sòwò káyà fún wa bá a túmọ̀ rẹ̀ lẹ́yìn náà wọ́n kà díẹ̀ fún wa nínú àwọn àyàtà tó wà níwájú wa tí a ti tètè sí ní bismillah. أعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí tí ọlọ́run ọba tó sọ di èèwọ̀ torí pé ẹ̀mí tó bá pààyàn ọlọ́run ọba ò sọ di èèwọ̀ pé ká pa ẹ̀mí tí ọlọ́run ọba tó sọ di èèwọ̀ a gbọ́dọ̀ pa ẹ̀mí kankan illa bil haqq àyàfi kó jẹ́ pé a ní ẹ̀rí kó tó di pé a pa ẹni náà ẹ̀rí gbọ́dọ̀ wà lọ́wọ́ wa ẹ̀rí kẹ́nìkan pa ẹnìkan ká padì padà ẹ̀rí ni kẹ́nìkan kó fi ẹ̀sìn lẹ̀ ó tún tako ẹ̀sìn pẹ̀lú ẹ̀ ẹ̀rí ni pé ká parú ẹni bẹ́ẹ̀ kẹ́nìkan jẹ́ ẹni tó ti níyàwó àbí tó ti lọ́kọ tó ti wá jẹ́ pé ó tún wá lọ ṣe zìnà ẹ̀rí wà lórí pé ká parú ẹni bẹ́ẹ̀ àtàwọn nǹkan míì tó tún lè fà á tí òbí jẹ́ pé tẹ́nìkan bá bẹ́nìkan lólé tó fẹ́ pa á ẹ̀rí wà fẹ́ ni yẹ pé kọ́ pa ẹni náà padà bàjẹ́ kó wá fẹ́ pa nígbà tó bá ní ọba àǹdílé lórí ogun Islam bá ń ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti kèfèrí ẹ̀rí wà pé kí àwọn mùsùlùmí kí wọ́n pa kèfèrí gbogbo bitẹ́ẹ̀rì wáyé nìkan ni pípààyàn a gbọ́dọ̀ pààyàn àfi ká ẹ̀rí àmọ̀dájú lórí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan náà àwọn sọ̀rọ̀ ábà Usama bin èyí tó jẹ́ wípé ẹnìkan ṣe múlò la ilaha illallah ló bá tó pa ṣọlọ́ bá wá sọ fún pé múlò la ilaha illallah tó ṣe sí múlò kó ṣe la ilaha illallah ó tún wá pa ó ní kò sí nínú ẹ̀mí ni òṣèlú ọba ní bóòlù wọn ti mọ̀ ṣé wọ́n túnú ẹ̀mí ẹ̀ ni so ó ti di èèwọ̀ fún ẹ yàn láti pa ẹtí bá ṣe gbọ́dọ̀ la ilaha illallah ṣùgbọ́n ẹ̀dá máa gbọ́ bẹ́ẹ̀ ni pé ẹtí ṣe gbọ́dọ̀ la ilaha illallah yìí tó bá jẹ́ wípé ẹnìkan sí la ilaha illallah ní ìsìn ànípa àsìkò wọn wá tó kọ̀ wá kírun ẹ̀dá àsìkò wọn bá dé tí ọ̀rọ̀ kírun ọlọ́tọ̀ pé kí wọ́n pa yustata wọn ni kó túbà kọlọ̀ kírun tí ọba ti ṣe òtílẹ̀tọ̀ kí wọ́n pa ẹ̀dọ́ pa iná ọlọ́tọ̀ kí wọ́n pa tí mú àwọn èèyàn kan wà lẹ́gbẹ́ wọn ti lẹ́tọ̀ọ́ kí wọ́n pa wọn tá a bá ti rẹ́rìí tó sọ fún wa pé ká pa ẹnìkan nínú ẹ̀sìn ẹ̀rí yẹn lá máa tẹ̀lé ìyẹn ní gbólóhùn ilà abilhak olódólé lórí ẹ má dúró lọ pa ẹnìkan láì ṣe wípé ọ jẹ́ pẹ̀lú ẹ̀rí ló pa irú ẹni bẹ́ẹ̀ tó bá gbé mòmìnì lọ tí wọ́n mọ̀ kó pa tó wá fi tó wáyé gbé lọ́dọ̀ ọlọ́run ọba yọ wọnú náà já náà tí ó sì máa bẹ gbére ń bẹ ṣùgbọ́n tí wọ́n máa kó pààyàn àṣàlàyé fún wa lánàá ó máa máa pa á ó ti lẹ́tọ̀ọ́ kí wọ́n po náà padà àfi tí àwọn aráalé òkú tí wọ́n bá sọ yìí pé àwọn fẹ́ àwọn fẹ́ kí wọ́n pa á wọ́n fẹ́ gba díyà ni wọ́n lè gba owó ẹ̀mí ẹ̀ àbí kí wọ́n ṣàmójúkò fẹ́ ní ẹ̀kọ́ máa lọ so ìwé náà sì mistake pààyàn wọn ò lè pẹ́ ní ẹdí padà wọn kàn gba owó ẹ̀mí ẹ̀ àbí kí wọ́n sàmójúkò rẹ̀ nìyẹn ẹni yẹn ó sì tún san kàfàrà yóò gba àwẹ̀ sixteen ẹ bá ṣàlàyé fún wa lánàá ọlọ́run wa máa kutila mazluma. wa máa kutila mazluma faqad ja'alna liwalihi sultana. ẹnikẹ́ni tí wọ́n bá pa nípa àbòsí tí wọ́n mọ̀ mọ̀ pa ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ àwọn tó jẹ́ ẹbí rẹ̀ àwọn ni wọ́n jẹ́ wàlíyù rẹ̀ bàbá rẹ̀ ní tàbí ọmọ rẹ̀ tàbí ẹ̀gbọ́n rẹ̀ tàbí àbúrò rẹ̀ àwọn ni wàlíyù àwọn eléyìí ó bàbá rẹ̀ àbúrò bàbá rẹ̀ àwọn eléyìí ni wàlíyù ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ àbúrò rẹ̀ tí wọ́n jọkùnrin wàlíyù gbogbo tó àwọn tó jẹ́ wàlíyù yìí fakọ̀dìjà alimọ̀ wàlíyù ìsòtọ́ọ̀nù ọlọ́ni àti ṣe sòlítọ́ọ̀nù agbára kúwà ọlọ́ni àti ṣe agbára àwọn nẹ́sọ̀rọ̀ àwọn tà yí ìdààmú àti ṣe ìkúnlọ́wọ́ lè wàlíyù fún ẹni tí wọ́n pa èèyàn rẹ̀ ìtọ́ba wù ní kó mú nǹkan mẹ́ta bó olóyún ọ̀pẹ ni ẹdí padà tẹ̀gbí ọmọ àmà pa ni bó wù olóyún ọ̀pẹ gba díyà inú díyà yẹn lè dínkù ó sì lè gbà ní pípé bó dẹ̀ wù olóyún kẹ́ni ọmọ lọ lọ́fẹ̀ẹ́ olóyún ní agbára ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ àwòlíyà àbùmọ́ lọ́gbọ́dọ̀ jọ panu pọ̀ lórí eléyìí kó tó di pé nǹkan yóò ṣẹlẹ̀ ọlọ́run fọlá yusuf ọlọ́run ní kò gbọ́dọ̀ kọjá àlà kó wá lọ gbẹ̀sẹ̀ fúnra rẹ̀ kó wá lọ pa ẹni ẹdí padà kò gbọ́dọ̀ kọjá àlà ẹ bá lọ pa ẹnìkan tó pa èèyàn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti bí kí wọ́n pa padà ẹ bá lọ pa ẹnìkan tó jẹ́ pé ọwọ́ nígbà ó pa èèyàn mí nì àní fídíò kí wọ́n pa padà ọ̀tọ̀ọ̀tọ̀ láyẹ̀jú èèyàn gbọ́dọ̀ ṣe ìdájọ́ lọ́wọ́ ara rẹ̀ ọlọ́ni iná owó. ọlọ́run ọba ní ẹni tí wọ́n pa ìyá rẹ̀ yìí iná owó kánà mansúrò ẹni tá a ràn lọ́wọ́ ni tó bá ní òun fẹ́ wá ẹni tó pa èèyàn ń abọ́mẹ́tọ́ pa èèyàn rẹ̀ ọwọ́ fẹ́ fìyà jẹ ẹni náà ẹni tí a ràn lọ́wọ́ òun ni ọlọ́run innahu kana mansura ọlọ́run ẹni tá a máa ràn lọ́wọ́ ni náà. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن ọlọ́run bá wá ní owó ọmọ òrukàn ẹ má sùn mọ́ ilà abilẹ́tì ìyá àṣà ọ̀nà tó dáa òun ni kẹ́ ẹ gbà àbá wa túbọ̀ lè fún wa dáadáa ọlọ́ni àtàyà bìlúgà ọmọ òrukàn ẹ gbọ́dọ̀ máa bá mójútó owó rẹ̀ tí ó fi di ẹnì tó bàlágà yabluga aṣọ́dà ìtumọ̀ méjì ló máa ń túmọ̀ sí tí ẹ bá lè ti bàlágà aṣọ́dà ìtumọ̀ méjì òní máa ń túmọ̀ sí àbáwá sọ̀rọ̀ yẹn fún wa ọlọ́run ọba ní tí ó fi bàlágà náà wọ ọfún ọlọ́run ní ẹ máa pé àdéhùn dáadáa ọ̀rọ̀ mẹ́tò nìyẹn tó jẹ́ náà àwọn iṣẹ́ tí èèyàn máa ń ṣe tí fi máa rí ọ̀nà ọlọ́run òun náà ni kéèyàn máa pé àdéhùn náà. Inna yada kana mashhula. ọlọ́ni àdéhùn pípé ẹ má fọwọ́ kékeré mu tó bá di jọ́ gbé dàkíyàmà màsíhùlà ntí wọn ó bí ni wọn ó bí wá nípa rẹ̀ àwọn masiwulan aniku wọn a máa fojú fo ara fi járe gbà mí so masiwulan ọ nǹkan tí wọn béèrè rẹ̀ wọn béèrè kìíní yẹn e. masiwulan nǹkan tí wọn bí wá léèrè ni now eléyìí bí ti ayé àti àti bẹ̀rẹ̀ lónìí so wọ́n kà fún wa wọ́n kà díẹ̀ fún wa nínú àwọn ayé àyẹ̀kọ́ ti pé àwọn abá tẹ̀síìrì lọ. نعم، بسم الله أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالأعد إن الأعد كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تهويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل لا كان عنه مسؤولا ولا تمش في الأرض مرها إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ميولا مدحورا ọlọ́run ọba tí ọlọ́run gan ń sọ fún ọ́nṣọ́tì Isra aya thirty four. ولا تقربوا مال اليتيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن alákọ̀ọ́kọ́ ọlọ́run bá ṣàlàyé fún wa pé ẹ má sùn mọ́ owó ọmọ òrukàn tọ́lá ọmọ bá ti ń lo kéèyàn má sùn mọ́ nǹkan ó ti jẹ́ wípé nǹkan tó lágbára ni kéèyàn wá tó wá lọ sí tójú bẹ́ẹ̀ lọ nǹkan tó tóbi ni ọlọ́wọ́ bọ̀ fẹ́ kéèyàn súnmọ́ ọwọ́ owó ọmọ òrukàn rárá ṣùgbọ́n kí èsì bíbélì gbogbo wa ní kéèyàn ọmọ súnmọ́ yìí nítorí pé ọlọ́wọ́ bó lu ẹ má súnmọ́ òun náà ni wípé nítorí wípé kò fẹ́ ká tiẹ̀ bà owó yẹn nu jẹ́ rárá kò fẹ́ ká bà owó yẹn nu jẹ́ rárá ọlọ́run bá máa ń fẹ́ kó dáàbò bo gbogbo nǹkan tó bá ti jẹ́ wípé ènìyàn lágbára ọlọ́ba máa bá dáàbò bo gbogbo àwọn ọmọ kéékèèké ọlọ́ba máa bá wọn dáàbò bo nǹkan wọn torí pé ó mọ̀ pé wọn lágbára sọlá sọ pé wà á mọ́ òun dìlà ó rísíkù òun náà wà kí sùwàtò òun bàbá ọmọ kò gbọ́dọ̀ má náwó fún ìyá ọmọ kò gbọ́dọ̀ má fún lóúnjẹ nítorí wọn máa fi gbé òfin yẹn lórí ẹ̀ ní wípé torí ọmọ kékeré yẹn ni tí a bá kọ obìnrin lẹ̀ lẹ́ẹ̀kínní tóbìnrin yẹn wà nínú ìdá obìnrin tí èèyàn kọ́ ọ lẹ́yìn tó wà nínú ìdá yẹn èèyàn ni wọ́n máa fún ní oúnjẹ ni wọ́n máa fún gbogbo ẹ̀ tó bá kọ́ ọ lẹ́lẹ́kejì onímọ̀ fún lóúnjẹ mọ̀ fún tó bá tó bá kọ́ ọ lẹ́lẹ́kẹta kò ní fún lóúnjẹ kò ní fún ní àwọn kò fún ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó lóyún ni ọlọ́run ni ó tún gbọ́dọ̀ máa fún lóúnjẹ. so ebi jẹ́ pé ọlọ́run ọba yìí máa ń wá bò ní ẹ̀tọ́ ẹni tí ò bá lágbára ọlọ́run ni máa bá gba ẹ̀tọ́ rẹ̀ yọ́ọ́ bá gba ẹ̀tọ́ rẹ̀ lẹ́lẹ́ẹ̀ gbogbo ẹni tí ọba ti lágbára báyìí so ẹ̀tọ́ rẹ̀ ìmọ̀ ọlọ́mọ bá gbà ní sòrìṣẹ́ ọlọ́mọ náà fi máa ń sọ wípé gbogbo àwọn tí wọ́n máa ń fi ẹ̀tọ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ tí wọ́n fi ń dùn wọn ó ní ohadriju mọ̀ ń pe gbogbo àwọn bẹ́ẹ̀ ní ẹlẹ́sẹ̀ àwọn tó ṣe yí pé wọ́n máa ń fi ẹ̀tọ́ àwọn tó jẹ́ àwọn ẹni tó lẹ tí wọn ò lè rí ẹ̀tọ́ wọn gbà tó máa ń fi ra rèé inú àwọn ẹni tó lẹ obìnrin wà bẹ́ẹ̀ inú ẹ̀ náà ni ọmọ òrukàn wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àyè fi ẹ̀tọ́ ẹni tá a mọ̀ pé kò lágbára káwá fi ẹ̀tọ́ rẹ̀ dùn eléyìí tó lágbára púpọ̀ lọ́dọ̀ ọlọ́run. so inú àwọn tí ó lágbára láwùjọ òní ọmọ òrukàn wà ta ni ń jẹ́ ọmọ òrukàn gbogbo àwọn àpapọ̀ látòkè tóbi délẹ̀ àti nínú èsì ni o àti nínú èdè ni o àti ní orúfù ni o lọ́dọ̀ àwọn lárúbáwá òun náà ni pé ẹni tí ò ní bàbá láyé oníjọmọ òrukàn ẹni tí ó bá ti ní bàbá láyé màá fàkọdá àbá òun fàbúrọ̀yẹ tí ẹ bá ṣàfẹ́kù bàbá rẹ̀ òun lọ́mọ òrukàn ibu kò ní bàbá bàbá alamu yẹ jìdí kàyẹ tí fa a. Ànábì nìyí kí ni adáàlẹ́ bi wúlì dàyẹ tí màá wọ́n bí ní kíni o ọmọ kan. Kò ní bàbá ṣùgbọ́n ó ní kíni o ó ní bàbá bàbá. Bàbá bàbá rẹ̀ náà tọ́jú ẹ̀ díẹ̀ kó tó ní kíni o kó tó kú. Ó sì ní mọ̀mọ́ ó ní bàbá ó ní màmá kan máa bá ànábì ní kíni ọ nínú àwọn tó jẹ́ abúlágbòlìyẹtì ọmọ òrukàn ó tún jura wọn lọ ọmọ òrukàn jura wọn lọ ọ̀nà mẹ́ta òun lọmọ òrukàn ọmọ òrukàn tó wà nínú tí wọ́n lóyún tó jẹ́ pé ìyá yẹn obìnrin yẹn lóyún òun ni òbí jẹ́ wípé bàbá fi bọ́ sọ́dọ̀ ọ̀nà ọmọ orúkọ eléyìí ni ó wà abúláwù yẹn ti ọmọ orúkọ ọmọ tí wọ́n bí lẹ́lẹ́ báyìí ṣùgbọ́n kò gbọ́njú mọ́ bàbá rẹ̀ kò gbọ́njú mọ́ bàbá rẹ̀ tó fi tí bàbá rẹ̀ fi kú ọmọ orúkọ náà ló náà ọmọ náà wáyé pé òun gbọ́njú mọ́ bàbá rẹ̀ so ọmọ orúkọ náà ló náà tí ò tí ì bàlágà tí bàbá rẹ̀ fi kú ọmọ orúkọ náà ló náà ẹ̀dọ́ ara rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó gbẹ́jú mọ́ bàbá rẹ̀ òun ó máa rí àánú díẹ̀ tí bàbá rẹ̀ ṣe fún ó máa rò ìgbélé dádì mi wọ́n gbé mi níjọ́ kan báyìí àjọ ń ṣe báyìí àjọ ń ṣe báyìí àjọ ń ṣe báyìí òun sì máa ní gbádùn bàbá díẹ̀díẹ̀ ìdẹ́bí ọmọ égéré lọ́wọ́ òun ò ní gbádùn bàbá ṣùgbọ́n ó ti gbádùn yẹn kọ̀ọ̀kan nílapa rẹ̀ ní ara rẹ̀ ni ẹlẹ́gbẹ́nu oyún lọ́wọ́ àwọn ọjà gbégbé ni o kò gbádùn bàbá rárá nínú gbàdúrà bíi ní kí ni abdulagul yẹtì aliyatim mamaka kí ni abu òun náà ni ẹni tí bàbá rẹ̀ kú kọ́bílá bòlóògì síwájú kó tó di pé ó bàlágà ẹ bá ti wá bàlágà tí bàbá rẹ̀ bá kú kì í ilẹ̀ yorùbá olùgbòmí lẹ́yìn òtí wa bí èèyàn bá kú gan ó pè é lọ́mọ orúkọ ilẹ̀ yorùbá ẹlòmíì kan ní dàgbàlagbà ló ti jọmọ sixty years yóò ní o ti dọ̀ wọ́n kan láàyè o gbẹ̀dẹ̀ àbáyé bá kú so eléyìí ilẹ̀ Yorùbá lélẹ́yìn wa kò kì í ṣe inú inú ẹ̀sìn ntọ́ wà nínú ẹ̀sìn òrìlẹ̀ nígbà yẹn ní bàbá bàbá kó ní gbogbo ohun tí ń jẹ́ bàbá bàbá tó ní gángan sọ tó bá ti yẹ kí bàbá tó jẹ́ pé òun gángan ló ní oyún òun gángan sọtọ́ bá fi lè bọ́ sọ́dọ̀ ọlọ́run kọ́ ọmọ yẹn tó gbàràgà ọmọ yẹn náà kìnnìkìnnì ọ àlìyẹtì ọmọ òrukàn sọmọ òrukàn wa ní dúkìá ọmọ òrukàn inú fámìlì náà ni a máa kó dúkìá ọmọ òrukàn sí lórílẹ̀ ayé lónìí ara wàhálà ta ní nìyẹn àwọn tí wọ́n jẹ́ obìnrin kí wọ́n lọ ṣọ́ ara wọn dáadáa ìtẹ̀sìn bá ní ká ṣe òun náà ní ká máa ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lórí ayé lónìí olódúró àtòyàwó àtọkọ wọ́n jọ dúró di dúkìá ọkùnrin wọ́n jọ dúró tì í wípé a tọkọ bá fi lè bọ́ sọ́dọ̀ ọlọ́run bàbá ìyàwó ni pé kí ni ta ni ń jẹ́ ẹ̀gbọ́n ọkọ mi ta ni ń jẹ́ àbúrò ọkọ mi ta ni ń jẹ́ ẹbí ọkọ mi ṣé wọ́n wà mẹ́gbà tí àwọn jọ ń kọ́lé ni ṣé wọ́n wà mẹ́gbà tá a jọ ń ṣe kéré ni Islam ò dẹ̀fẹ́ bẹ́ẹ̀ kí ẹjọ́ wọn kọ́lé kí ẹjọ́ wọn ṣe kankan ẹ má jọ kọ́lé o ẹ má jọ ṣe kankan o ẹ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ní o tó bá yáwó lọ́wọ́ rẹ̀ tètè san fún o tó lọ́tàrà bẹ́ẹ̀ Islam ò fẹ́ bẹ́ẹ̀ Islam yẹ́dì hu ìlà milkil alfardi ìdí Islam máa ń pè pé kálukú ní nǹkan tiẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan títẹ̀ mí nì títẹ̀ ẹ̀ nìyí torí pé ó gbé ọ̀rọ̀ ogun wá kẹ́ ẹ má bàa dáná ìwájú ọlọ́run náà ni èyí lè jẹ́ bá dáńkẹ́ pọ̀ tẹ́ ẹ pé ogun tí ò ṣe é pín ẹ jí àwájú ọlọ́run tí ò sí méjì mẹ́ obìnrin ọgbọ́dọ̀ dúró ìjọba ọba ni kó mú nínú nǹkan ọkọ rẹ̀ tó bá jẹ́ ẹyọ kan bá ní àbí ẹjẹ́ méjì àbí ẹjẹ́ mẹ́ta àbí ẹjẹ́ mẹ́rin inú kí wọ́n jẹ one all over four tọkọ yẹn ọba ti jẹ́ pé ó ní ọmọ tọ́ba ti lé lọ́mọ báyìí wà ló máa eight gbogbo wọn pè nínú ogún ọkọ ó ní ìgò tí ọkọ tí ọba kọ́ ilé sílẹ̀ lẹ̀ yàtọ̀ sí a lè fún wọn pé yàtọ̀ sí ibi tọkọ wọn fún wọn pé ilé tiẹ̀ yàrá tiẹ̀ nìyí torí ló bá ti fún wọn ó ti fún wọn nínú yàrá tiẹ̀ mo ti bù wọn nítorí bá ti bù wọn lójú ayé tiwọn ni yàrá tiẹ̀ ni mo ti kú tọ́kọ bá kú sọ ló sì níyàwó méjì akàbí ṣàpèjúwe ni ó wá fún ọ ní yàrá kọ̀ọ̀kan nínú yàrá mẹ́wàá ó wá kù yàrá mẹ́jọ so gbogbo àwọn bíi méjèèjì yẹn yàrá kan péré òun ni wọ́n ní nínú ibi tó ṣẹ́kù yẹn so ẹ̀tọ́ nínú gbàgbọ́bí kan náà ló ní so ìdá kan ní ìdá mẹ́jọ. So, nítòkù yẹn ló máa gbé jẹ títí ẹni yẹn àwọn ọmọ rẹ̀ tó bá ti dàgbà alágbà wọ́n gba ogún títí wọn àwọn ọmọ tí ò bá ti dàgbà alágbà tí wọ́n wà ní ọmọ òrukàn àwọn ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ àwọn ni wọ́n dúró àwọn ni wọ́n mójútó dúkìá yẹn àwọn ọlọ́run gbá gbélé lọ́wọ́ àwọn ọlọ́run máa ń gbá wíìlì bí wàlá àtẹkọ́rọ́ mi máa lọ́ọ́ tì àwọn ọlọ́run ni kí mójútó nìyẹn wọn ò ní bẹ́ẹ̀ gómìnà sọ pé òun lòún mójútó òun ò lè dá mójútó láéláé tó bá sì mójútó náà tó bá ní mójútó ó tún lọ jọwájú ọlọ́run tó o kọ́ bẹ̀ kán mọ́ dààmú ara rẹ rárá ẹ gbọ́dọ̀ fún ẹbí ní chance lórí ayé lónìí àwọn èèyàn fún ẹbí ní chance rárá kò dẹ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ gbọ́dọ̀ fún ẹbí ní chance ìtẹ́sìn bá ní o ṣe olóṣì ìtẹ́sìn bá ti ní ọmọ ṣe ìtẹ́sìn pé ní pé ìsìláàmù nìyẹn ojúra rẹ lẹ́ẹ̀ fún Islam so látara bẹ́ẹ̀ òun náà ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tó so mọ́ ọkùnrin nígbà tó kùnrin bá bọ́ sọ́dọ̀ Ọlọ́run tí wọ́n so mọ́ nínú ẹbí tí násàbù jọ pa wọ́n pọ̀ àwọn ni wọ́n máa jẹ́ ẹni tí wọ́n máa mójútó nǹkan ọmọ òrukàn kì í wá sí dandan níbi kọ́ jẹ́ pé ẹjọ́ dàgbàlagbà jù wọn àti kàdísì kan fún wa lánàá àdísì àbúdá ẹni tó bá strong nínú wọn olówó àti gíní o òní ọmọ pé òun lè mójútó ló òun lè mójútó gíní òní ò mójútó tí wọ́n mọ̀ ìpé òun ò kí ṣe gíní wa oníjàgbá ìgbọ́n náà máa ní alladhina ya'kuluna fi butunihim amwalal yatama. إنما ي... الذين يأكلون الذين يأكلون أموال اليتامى ظلما نعم إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا ọlọ́run ìnáma àlẹ́dínà yakuluna àmúwálà lìyàtàmà zulma ọlọ́run àwọn tí wọ́n ń jẹ owó ọmọ òrukàn lọ́nà àbòsí lọ́nà tí ọ̀dà àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ ọkọ àbúrò ọkọ àwọn tí wọ́n fẹ́ mójútó dúkìá ọmọ òrukàn tí wọ́n ń jẹ lọ́nà tí ọ̀dà ọlọ́ni náà yà kúrú náà fi bùtú ní ìlà rọ̀. ọlọ́run ọba ni tí wọ́n ń jẹ yẹn sínú wọn ọlọ́ni iná òní wọ́n ń jẹ. ọlọ́run tí wọ́n bá bilé kú tí wọ́n tù bá tí wọ́n bá dọ́dọ̀ ọlọ́run ọba sàyẹ̀sìláwọ́n náà sàyẹ̀rọ̀ ọlọ́run ni wọ́n wọ́n nù náà sàyẹ̀rọ̀ lẹ́tí ó jóná bẹ́ẹ̀ ọlọ́run ti bọ́ ọ dẹ́rùbà wọn ọlọ́run ti sọ ìyá wọn tí wọ́n ń bọ̀ wá jẹ ìwọ fílẹ̀ fún wọn ẹni wọn bẹ kó jẹ wọn jẹ kó jẹ ẹni wọn bẹ dáná jẹ ọ dáná kò ní kọ́ máa rẹ ọmọ làrísìkì kò ní kọ́ máa rẹ ọmọ dà ọmọ rẹ náà ti dání àsìkì tiẹ̀ lọ́tọ̀ ọ dání gbogbo ẹ̀ lọ́tọ̀ ẹni bá wọn rẹ júmọ́ ogún kò yọ gbẹdọ̀ gbẹdọ̀ nìkan so mọ́tò kúrò àjẹrà rẹ wájú ọlọ́run àwọn tọ́lọ́wọ́n bá ní mojú ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ní wọ́n mójútó jẹ́ wọ́n mójútó àwọn tọ́lọ́wọ́n ní wọ́n mójútó òní jẹ́ wọ́n mójútó so látara bẹ́ẹ̀ bọ́lọ́wọ́n bá ti ṣètò rẹ̀ nìyẹn òní òdíjẹ́ kílẹ̀ ayé ó bàjẹ́ obìnrin ò lè mójútó nǹkan lọ títí ọkùnrin ló lè mójútó nǹkan dáadáa ó lè mójútó nǹkan dáadáa so àwọn ẹni wọn strong àwọn ẹni wọn lè mójútó nǹkan dáadáa ọlọ́ni wàhálà tẹkọ̀rọ̀ bù wọn máa lọ yẹtìmù ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن ọlọ́run ọba ní wá ṣe pé lójú mo ti ní ẹ gbọ́dọ̀ owó ọmọ òrukàn ṣùgbọ́n ọlọ́run ti mú ilá wa ẹ bá fẹ súnmọ́ owó ọmọ nù yín yóò ìyá àṣàn ọ̀nà tó òun ni yóò gbà yóò gbà wípé owó yìí mo fẹ́ kó pọ̀ sí owó yìí mo fẹ́ kó pọ̀ sí kọ́mọ ẹ̀yìn tún lè ní dúkìá tí ó tún ṣe kíni tí ó tún pọ̀ sí torí pé àwọn máa fi owó invest tí owó sì máa pọ̀ sí àníyàn gidi ni ó ní fún owó náà kò ní ní àníyàn ìjàmbá àníyàn gidi olóma ní fún owó yẹn sọlọ́wọ́ aṣọ owó yẹn di o fẹ́ bá fi ṣe business lóòótọ́ nínú business ìyẹn a máa jèrè ọgbọ́dọ̀ kọ́kọ́ rí i n tó sùọ́ jù dáadáa òun náà ni pé business tó fẹ́ ṣe yìí business téèyàn máa jèrè ń bẹ̀ ni kọ́mọ́dọ̀ wọ́n gbé ah business yìí risk ni kọ́ wa lọ kó ọmọ òrukàn síbẹ̀ kọ́mọ́dọ̀ dánwó tó bá ṣe léyìn o ibi tó pé àwọn olè wọ́n ọkàn mọ̀ pé téèyàn bá lè rí ọjà rà láti bẹ̀tẹ̀ bá kó dé owó téèyàn ta ọjà yẹn ọjà ọjà rọjú mẹ́ ṣùgbọ́n téèyàn bá ń kọjá àbọ̀ téèyàn rí rí kó délé oríbórí yẹn ìgbà yẹn lè yóò tó lórí jẹ ọgbọ́dọ̀ kó wọ́n mọ orúkọ lọ bẹ́ẹ̀ léyìn tó gbọ́ tún wáyé pé aburú tó ṣe kí ni ọjà wọn bẹ lójú ọ̀nà ibi tí fọkànbalẹ̀ wà dáadáa ibẹ̀ ló kò wọ ẹ̀ lọ lóòótọ́ gbèsè wa lè dé àbí nǹkan kan lè dé tí ó di owó ọmọ òrukàn kù ó gbèrò ibi kí owó rẹ̀ ṣe kí ni o kò dínkù ó tún máa bá wá bí owó yẹn ó tún máa pọ̀ sí gbogbo ẹni tó bá débẹ̀ pẹ̀lú ọ̀nà tó dáa kọ́nà àgbẹ̀jọ́ pé ìyẹn tó wá dínkù pẹ̀lú ẹ̀ kò ní jìyà kankan wáyé ọlọ́run ṣùgbọ́n tó bá débẹ̀ pẹ̀lú ọ̀nà tí ó yóò jẹ́ kí ni o yóò jẹ́ ìyà níwájú ọlọ́run so wọ́n kà fún wa nínú Suratul Nisa láti bí ayé ẹlẹ́ẹ̀kejì. ọlọ́run tó sọ tó tún jìnnà díẹ̀ so wọ́n kà fún wa á tún ẹ̀ fún wa bọ́dọ̀ bá ti sọ ọlọ́mọ orúkọ mẹ́ẹ̀ bọ́dọ̀ bá ti ní kí a ṣe níbẹ̀ a máa tún ṣàlàyé ẹ̀ fún wa kó a máa ṣàlàyé àyà náà ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ ọmọ òrukàn ọlọ́ni nígbà tí wọ́n bá bàlágà à ń bọ̀ wá sórí gbé yẹn bàlágà ọlọ́run ọba ní ẹ fún wọn ní owó wọn náà. wàlá tàtàbà dàrú lọ́sọ̀bí tàbí sọ́yìnrì. ọlọ́run ní wàlá tàtàbà dàrú alkọ̀bíìsà bìtọ́ yìí ni dúkìá ọmọ òrukàn tó dáa máa ń fi nǹkan méjì rọrùn bàbá rẹ̀ ní oko oko ti bàbá rẹ̀ orí pé ilẹ̀ tí wọ́n jọ pín fún àti bàbá rẹ̀ ilẹ̀ tiẹ̀ òun ló ní nǹkan dáadáa òun lè wá rí kíní síbẹ̀ kí wọ́n ti mú ọkọ̀ ẹ̀ tí ń jẹ́ nísìnyí wọ́n lè rí kíní tí wọ́n fi ṣe máàkì síbẹ̀ tó wó dè wọ́n wá níbi ara ah, ilẹ̀ bàbá rẹ̀ <laughs> òun kọ́ ni wọ́n ní máàkì wà lórí rẹ̀ ó pààrọ̀ ìsira wọn nítorí sí yan dáa wọ́n láti tàbá dàlú lè kọ́ bí sábì tó jì bí. ẹ ntọ́ bá jẹ́ tiẹ̀ ni o fún tọ́ bá ti jẹ́ nǹkan tó dáa má fi nǹkan tí ò dáa sí kí ni o má fi jì rọ rẹ̀ ọlọ́ni ọgbọ́n ọ̀dà ìgbà lọ́wọ́ kó ilé lọ́wọ́ báyìí ilẹ̀ bàbá rẹ̀ abẹ́ fún ilẹ̀ bàbá rẹ̀ wọ́n fi ah, ilẹ̀ tèmi èrè tí odò lọ bọ́ sí ọwọ́ àlọ́ kó ilẹ̀ tó bọ́ sí tí odò fún. gbogbo tó ṣe ó jìyà rẹ̀ wájú ọlọ́run náà. wàlá tàkùlù ma na nwa ọlọ́run ni ẹ gbọ́dọ̀ máa náwó ọ òrukàn mọ́ owó yìí kọ́ dàpọ̀ ẹni kíkan kọ́sà àti máa yẹn fún àti wáyé kọ́ bá mọ̀ gẹ́gẹ́ bá sọ fún wa lánàá nígbà tó ń béèrè question ìwọ gánà kò ní dúkìá tó tó ṣùgbọ́n dúkìá tó tó yìí ó lè yọ nínú owó rẹ̀ òdòdó dúkìá rẹ̀ wà lẹ́dọ̀ lè ta ọ̀wọ́rọ̀ ní nǹkan kó ló gbọ́dọ̀ náwó ọmọ òrukàn ìwọ tó ní òní ká òní gbèdéke kò sí gbówó ń bọ̀ ọkàn bẹ́kẹ́ lọ́lọ́ ni ọwọ́ àlọ́ mú ní owó ọmọ òrukàn wọ́n ní kó ń bẹ̀ o wọ́n tí wọ́n náà ní nǹkan míì tí wọ́n náà lè fi jìrọ̀ rẹ̀ tó bá fẹ́ yí wọn pé dúkìá rẹ̀ lọ́gbà tó lè fi jìrọ̀ rẹ̀ ìyẹn tí ó dàbí owó kése bí ilẹ̀ tó gbé ilẹ̀ dájú ra wọn lọ wọn ni àyè fún ọlẹ́ mi ara o bí owó tẹ àmútẹ òfò nípò rẹ̀ so ìyẹn ló ìyẹn ló rọrùn náà. wàlá tàkùrú amúhàlàhùn ilà amúhàlùkùn. ọlọ́run ní dúkìá ọmọ òrukàn ẹ má dàpọ̀ mọ́ dúkìá yín ẹ sẹ́pẹ̀tì ẹ̀ ni kì í jẹ́ bàbá tọmọ kọ́mọ́sí kí o kọ́mọ́ làálàá kó ni mo ti da gbogbo dúkìá ẹ̀gbọ́n mi àti dàrú ẹ̀ pọ̀ èmi náà mo ní gbogbo èmi náà máa mọ mójútó so ẹ̀gbọ́n mi àyà kankan lọ́tọ̀ nígbà tá a jọ wà lẹ́ ayé ara ẹ̀ yà lọ́tọ̀ o tó bá ti kú ẹ̀ yà lọ́tọ̀ kálukú ọ sọ pé tiẹ̀ nìyí títí ẹ̀ nìyí ẹ gbọ́dọ̀ yà lọ́tọ̀ tọ̀ àmẹ́yẹ kéèsì láti lọ rí bá ẹgbẹ́ nìkan sọ pé òun àtẹ̀gbọ́n àwọn àwọn jọ ṣe ń bọ̀ láti ilẹ̀ ẹlẹ́wà ni so àwọn ò ní yà lọ́tọ̀ àwọn ò gbọ́dọ̀ yà lọ́tọ̀ tọ̀ ẹyà lọ́dọọdọ náà àwọn ìyàwó sì tún bẹ̀rù àwọn ìyàwó tí ètò ẹjọ́ ti kú ń bẹ̀rù ẹ̀gbẹ́ bàbá yìí ó wá dáwọ́ bí ẹ̀yà lọ́dọọdọ mi ní àbàbà ni o ẹ máa ń yìí ń yìí ni o ní òbí ní ní bá yín wájú sì ni jọ sí ni ilé tí wà tí ọlọ́ni ináwó kánà ọ̀húnbọ̀n kẹ̀bí yọ̀ ọlọ́ni ẹ̀ṣẹ̀ tó tóbi ni kéèyàn mú ọmọ òrukàn kó dàpọ̀ mọ́ owó rẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ni kó o mú díẹ̀ nú ẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ni kó o fi kó jìrọ̀ wọn síra wọn ẹ̀ṣẹ̀ tó tóbi ni kó o wẹ́ kó o rẹ̀ fún kó o fẹ́ fún ara ẹ̀ṣẹ̀ tó tóbi ni. وإن خفتم ألا تقسطوا في اليتامى. àkàlẹ́ mọ́ túmọ̀ eléyìí ò ní ìtọ́sẹ̀lẹ̀ náà ni pé ọlọ́run bá mú ọ̀rọ̀ míì wá tó padà tún wá ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí òun náà ni pé nínú Islam ẹni tí wọ́n jọ jẹ́ nǹkan kan náà nínú ẹbí fífẹ́ a máa kanra wọn gbà ní. so tí ń fẹ́ a máa kanra wọn rẹ̀mí kó eléyìí orin lẹ́nu Yorùbá ó náà ni pé èèyàn lè sọ pé ọmọ ọmọ ẹ̀gbọ́n bàbá èèyàn èèyàn lè fẹ́ ọmọ àbúrò bàbá èèyàn èèyàn lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá èèyàn èèyàn lè fẹ́ ọmọ àbúrò bàbá èèyàn èèyàn lè yé kíni o èèyàn gbàgbà gba gbé nkówó dání omi ẹyẹ ọmọ yìí ní wọn ti fẹ́ yàn ẹni ẹ bá ti fẹ́ kí ni ó ti máa wo owó rẹ ti di nǹkan méjì náà máa ń wò pé owó rẹ ò ti bọ́ sọ́wọ́ mi so yìí lè ṣe bó bá ti wù mí <laughs> yìí lè ṣe bó bá ti kí ni o bó bá ti wù mí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé owó sàdáàkì tí máa fún ṣe bí ọmọ ọmọ bàbá rẹ kò ṣe owó sàdáàkì tí máa fún un kò ní wà tẹ́gbẹ́ ìbálò fẹ́ yẹn ń ta lọ́sẹ̀ máa sọ pé kíní kan ọmọdé mọ́mọ́ kó òun dání òun dáadáa kí ẹ̀ka tó ah, gbà gbà kan tó ti ní báyìí kíní so nǹkan méjì ẹni ọlọ́bi ni wà ín ní kíftùn. wà ín ní kíftùn aláàtúkùsìtò ìyàtàlá. ọlọ́ọ̀dẹ wọn bẹ̀ bẹ́ẹ̀ ní í ṣe déédéé nípa ọmọ òru kan tẹ́ ẹ fẹ́ fẹ́ lóòótọ́ ni kéèyàn fẹ́rù ẹni bẹ́ẹ̀ ọlọ́dà torí pé kí ni o ẹbí àtẹ̀bí ni tọ́lá kò tètè máa wáyé jù so ọ̀dọ̀dà ọmọ àbúrò ọba mi gbogbo tí bá ń ṣe ẹjẹ́ ìgbà mọ́ra náà gbogbo àti bá ń wù so wọ́n ètè máa rí gbà parí wọ́n ti gbogbo ọlá bàbá ẹ̀gbẹ́ bàbá mi ni o ẹgbẹ́ mi ti ṣe dáadáa fún wọn so lókì ọ̀rọ̀ wa ni pé bá ti bá mọ̀ pé ẹ ní lè ṣe déédéé nípa àwọn ọmọ òrukàn obìnrin tẹ́ ẹ fẹ́ fẹ́ ẹ gbọ́dọ̀ ṣe déédéé owó wọn ẹ̀yà lọ́tọ̀ ni ọ̀rọ̀ ọ̀dàgbọ̀n ó fún ní sàdáàkì ẹ̀ tí ó ń pè ọba ọ̀sẹ̀ ọba ọ̀sẹ̀ pé ọba ẹ̀ máa dàpọ̀ mọ́ra wọn pé bàbá tí wàá fẹ́ o tí wàá rí Charles ìwọ ti fẹ́ ọkọ rẹ náà ni owó bàbá mọ́ sí bẹ́ẹ̀ o ìmọ̀ ń wọn láti fẹ́ gbà náà tí wọ́n ti gbé ẹ̀gbọ́n bàbá mi ọmọ tó fi ilẹ̀ bàbá ẹ̀gbọ́n bàbá mi ní nǹkan tó pọ̀ ẹlòmíràn sì láìkì ọmọ nǹkan tó tẹ̀lé ìwà ògbò torí pé ẹ̀gbọ́n bàbá rẹ ní nǹkan tí ó pọ̀ àwọn olódẹ̀bí chance jù sọ ìgbónú ẹbí wọn ni ẹni wọn bẹ́ẹ̀ fẹ́ olódì chance ẹni wọn yá láti ta kò ní tètè rọrùn so olóòwò àwọn pé kódà kọ́ mọ́ nífẹ̀ẹ́ ọmọ yẹn lọ́wọ́ abẹ́sọ̀ fún òsèkí ni òun nífẹ̀ẹ́ torí pé tí wọ́n dúkìá yẹn pé ìwọ lọ jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ sọ pé wà in keep to. ọ̀rọ̀ ìjà bá ti mọ̀ pé àwọn ọmọ òrukàn ẹ ní lè ṣe dáadáa lọ́dọ̀ àwọn torí pé ẹgbọ́n náà pé wọ́n àwọn ọ̀fẹ́ níyàwó sọ pé gbọ́n pé wọ́n rẹ̀ ọlọ́ni wáyàwó tiẹ̀ síwájú fa ànkíwò. fàǹkì rúmà kọ́ bálàkùn nìyà. ما fẹ́ lágídí lọ́nàjúmọ́ rẹ̀ fáńkì ló máa tọ́ ọba alákùnrin náà ẹ̀rọ bí mi ń ta tó bá dá a tó ọ láìkì fún ara rẹ̀ lọ fẹ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ náà wò. ọlọ́run olùfẹ́ méjì olùfẹ́ mẹ́ta olùfẹ́ mẹ́rin tí a lọ ta má bà owó ọmọ má bà tí ọmọ ọlọ́mọ jẹ́ so <laughs> nítorí pé olówó lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà nìkan kí ọmọ tán obìnrin torí pé ẹ̀rí fẹ́ gba owó ọwọ́ ẹ̀ ní nǹkan tí ọ̀dà kìí á yàn nínú ẹ̀sìn kọ̀dà kò dára rárá náà. فإن خفتم ألا تعدلوا فواحدا. ọlọ́ni àwọn tí ẹ bá fẹ́ yẹn mẹ́rin tí ẹ bá mọ̀ méjì níbi tí ẹ ẹ gbọ́dọ̀ ṣe déédéé náà. àwọn máa malakat aymanukum. tọ́ba tí wọ́n agbára rẹ ọ̀fẹ́ yìí o àwọn ẹrú ń bẹ ń gbà náà kò sẹ́rú mọ́ nísìnyí lọ́wọ́ fẹ́ mọ́ malakat aymanukum ẹ̀dọ́ bá yẹ pé ẹrú tó jẹ́ wípé ó ní ó máa fi kọ̀ǹtú rẹ̀ pẹ̀lú ẹ̀ tẹ́wọ̀ tó yín máa lágbára lé lórí náà. Zalika adna alla ta'ulu. Ọlọ́ni eléyìí oníjẹ́ ẹni ṣàbùsí, orí oníjẹ́ ẹni kọ́ oníjẹ́ nígbàdàn bá ti bẹ́ẹ̀ géèyàn ṣe, èèyàn máa mọ ara rẹ ni. Èèyàn wá láti tàwọn èèyàn jẹ, tó bá wá láti tàwọn èèyàn jẹ, nǹkan búlẹ̀ yàn dánwò yẹn. Ó dúró pé alágbájá ah, rẹ̀ mo fẹ́ lọ tàn jẹ, mo fẹ́ lọ fẹ́, mo fẹ́ lọ tàn jẹ, ilé mo fẹ́ lọ sí kíni mo fẹ́ lọ tàn jẹ, òun bẹ̀ lọ́wọ́ kíni ẹ̀yàn bọ̀ síbẹ̀ so kí ẹ bó wulẹ̀ níbẹ̀ ara náà. wà tún ní sáà sọ́dún kọ̀ lọ́wọ́ bíbí sọ̀rọ̀ sàdáàkì ń bẹ̀ ẹ fún àwọn obìnrin ní sàdáàkì wọn ẹ má lọ fẹ́ mọ òrukàn kẹ wàá máa sọ pé prospero sàdáàkì ẹ wàá máa tán jẹ torí pé bí ọmọ inú ẹbí yẹn bọ̀ síbẹ̀ ẹ fún àwọn obìnrin ní sàdáàkì wọn nílà kó jẹ́ nǹkan tí ó jẹ́ dandan ẹ̀bùn tí jẹ́ dandan ní tẹ̀gbọ́n قبل لكم عن شيء ọlọ́run ní tí wọ́n bá tiẹ̀ wá yẹ́ ní pé fún yín díẹ̀ bẹ́ẹ̀ yóò mú wọn ni kéèpé ọ̀ àmọ́ sọ yí pé ntí mo fẹ́ gbà ní tí mo fẹ́ gbà ní alhamdulilayi agbára mi ò sì wá gbé ọ̀dà mo dín díẹ̀ báyìí kú so kò sí tó burú bẹ́ẹ̀. àkòrò wa ni àmàlí ọ̀rọ̀ ni ìjọba lòun dín fún yín bẹ́ẹ̀ ẹ jẹ́ ní ẹjọ́ kan ìyẹn balẹ̀ tí ó lọ tẹ̀rín lọ́nà fún yín náà. wàlá tuntun súnfà àwọn àlàkùn. ọlọ́run ni owó àìkówó fún dídìrín tọ́ba lọ́mọ tó jẹ́ dídìrín o gbọ́dọ̀ kówó lé lọ́wọ́ so ọmọ bá yẹn ọmọ yọ gba ọmọ ẹnìkan ní ọmọ bá mójútó owó ẹ ẹ tí o ti gbàtọ́jọ́ mú òun kan.

tí ọmọ orúkọ bá bàlágà tó wá jẹ́ dìdìrín òní kó wọ́n yẹn ní lọ́wọ́ ìwọ náà lọ́mọ kọ̀ǹtúrò tó tún máa mú lọ lọ́mọ bá ọmọ bá yẹn jú ẹ̀ lọ ni o ọkọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ pé kọ́ tẹ́sì ẹ̀ nìyẹn ọkọ̀ tẹ́sì ẹ̀ tó bá fún ní two thousand naira lọ́la kan wá lọ́jà so orí pé nǹkan two hundred ló mú wálé kò rí kankan mú wọ̀ orí gbogbo owó ti dààmú tán yẹ́yẹ́ rí dáa òní kó ẹlẹ́sẹ̀ ni ọ̀hún so ohun tó lọ́wọ́ bá ní kọ́ ọmọ mójútó ọ̀ gbọ́dọ̀ kó fún dídìrín náà. wàrùsùkúrùn fìyà wàkìsùnwá. ibẹ̀ wàrùsùkúrùn fìyà ọ̀hún àníọ̀lá kí ló nídìí ọbẹ̀ jẹun kí ló jẹ ìǹtẹ̀hún ọ̀dà no problem sọ̀rọ̀ ọ̀dọ̀ba oúnjẹ orógbè fún oúnjẹ tí ọ̀tẹ̀ lọ́rùn sódì tí ọlọ́run ọmọ bá náwó bàbá rẹ̀ wọ́n bá yanjú ẹ̀ òsì gbọ́dọ̀ mọ́sí déédéé wàkìsùnwó fìyà mo fẹ́ ra tán so ọ fẹ́ ra sọ àbí kò sí wàhálà so irú aṣọ olówó báyìí ọ̀nà mara ó fún ó lè kó fún un tó bá ní mo ti kó owó bàbá rẹ fún kí ọkàn mi ọdún ti jẹrẹsẹ ìwájú ọlọ́run tó gbé yọ sí náà ẹnìkan ti wà lẹ́gbẹ̀ẹ́ máa ń kó owó lọ́wọ́ ó sì bọ́ <laughs> ó sì bọ́ ó sì wọ́n ní mọ́sálásí ọdún yìí báwọn yẹn ni one thousand one thousand naira àwọn sì ń bá àwọn ní ìgbà lọ́wọ́ rẹ tí àwọn ìjáde kó wọlé ó dà ìkẹ́kẹ́ ló mú ní ó sì wọ́sọ gidi ọ̀rẹ́ gidi náà tó sì wọ́n máa sí ó sì yà wọ́n ara sì gbà ara rẹ bí nǹkan mú ní ara ẹni gbé lọ́dún lọ́dún so oh, now. <laughs> ọlọ́ni wàkúlù láhùn kọ́ọ̀lá màrúfàn ọlọ́ni wàkúlù láhùn kọ́ọ̀lá màrúfàn ọ̀rọ̀ tó dá lọ́wọ́ àmà sọ fún ọ nígbà gbọ́dọ̀ jẹ́ dídìrín tó mú kó bá bọ́ lórí láti dídìrín ni ọba mánéjì ẹni ó tọ́jú ẹni kúlù láhùn kọ́ọ̀lá màrúfàn ọlọ́ni ọ̀rọ̀ dáadáa olóńgbò ṣe kí ni o lọ́gbọ́dọ̀ jáde lẹ́nu yín sí ọgbọ́n ma yẹn tún ti yàdé rẹ̀ tóun ọ̀dàdà ni ọ gbọ́dọ̀ bú ọ̀rọ̀ sí ẹ̀ka fún ọ mójútó ìwọ náà lẹ́sàn tó ń gbà wájú ọlọ́run kó mójútó náà. wàbìtàlú yàtà máa hàtà ìdá bálàgùn nìkan. ọlọ́run ọba ní wàbìtàlú àlìyàtàmà ẹ máa tẹ̀sí àwọn ọmọ òrukàn ní gbogbo ìgbà ọmọ òrukàn wa máa tẹ̀sí bírèèni wa máa tẹ̀sí làákàyè rẹ̀ bóòlù ẹ ti lè mójútó owó ò lè fún lówó ẹ ra nǹkan five thousand tá a kárí ọgbọ́n tẹ̀sí làákàyè rẹ̀ ọ tẹ̀sí ẹ̀ títí tí ó fi dé àtàyèdè abálagun nìka yẹn ní bálaga àṣùdà tí ó fi dé ni pé òun náà lè má rí ìbáwo làá máa pé ọmọ lè má rí òun náà ni pé àwọn afá sọ pé ọmọ fifteen years kò kí ṣe ten years tí ìjọba ilé sọ fifteen years ni gbogbo àwọn afá ẹ̀sìn sọ ọmọ fifteen years òní àtọkùnrin àtobìnrin kódà kọ́mọ́tì gbogbo nǹkan náà máa ń ní kọ́mọ́tì ní obìnrin kọ́mọ́tì ní gbogbo náà máa ń ní kọ́ ẹ pé nǹkan tó lè yọ nígbà ya rẹ̀ kò tí ì yọ ọmọ ó ti lọ ó ti bàlágà kódà kọ́ ẹ pé tí máa ń wù tó jẹ́ irun lábẹ́ ìyàn kò tí ì wù ó ti bàlágà fúnadé ọmọ fifteen years àwọn àbá àfa náà complete bẹ́ẹ̀ ó ti bàlágà kódà kọ́mọ́tì ṣe idol ó ti bàlágà ṣùgbọ́n tó bá tó wá jẹ́ pé fifteen years kọ́kọ́ number one tó wá jẹ́ tí wọ́n fifteen years ó tún lè ti bàlágà tí ó ti ti wọ fifteen years torí pé tó bá ti ń ṣe idol ó ti bàlágà ó lẹ́tọ̀ọ́ àti gbàǹkẹ́ tóbi náà bá ti tókò náà bá ti lálà tó lálà pé òun òun lọ òun lájọṣepọ̀ tí nǹkan jáde lára rẹ̀ sọ̀rọ̀ dáadáa ó ti lẹ́tọ̀ọ́ àti gbà kọ́dà kó mọ́ fifteen years so ni ẹ wà tẹ́sí wọn ata balagun. ata ìdá balagun nìkan. ẹ máa tẹ́sí wọn lọ tẹ́sí wọn lọ gbogbo bàtà ẹgbẹ́ kówó ẹ̀ lé lọ́wọ́ ìgbà tó débi nìka ẹgbẹ́ kówó ẹ̀ lé lọ́wọ́ náà. fàyín anastum tẹ́ ẹ bá ti wá mọ̀ wípé ọmọ yìí ti ní rushdan ó ti ní làákàyè téèyàn fi máa darí nǹkan ọmọ ẹlẹ́gbọ́n kì í sọ ọmọdé kò wú fún un tó jẹ́ pé yóò ní à òun ti náwó gbẹ ìdánù òun ti fọn káńtó òun ti rún ìmí ìdánwò ọmọ tó dà sí gan ara tẹ́ bá ti mọ̀ pé rúṣ dànù eléyìí ti mọ ọ̀nà dáadáa ó ti mọ bí èèyàn ti ń ṣe owó tẹ́ bá eléyìí ti mọ bí èèyàn ti ń ṣe owó tọ́lá yóò tẹ̀ bẹ́ẹ̀ lè máa sa gan pẹ̀lú ẹ̀ tó tún máa kó pamọ́ ọlọ́ni fàdùfàwù. fàdùfàwù ilẹ̀ ìhìn àbúrò ẹ̀kọ́ wọn lé wọn lọ́wọ́ mọ́tò máa sọ gbọ́dọ̀ kù kankan tó bá ti lè mú eléyìí òtán fárífáwọn ilé ìhìn àbúwá ọlọ́ni owó wa ẹ kó lé wọn lọ́wọ́ má ti máa sọ nǹkan mímọ́ má sọ sítórì mímọ́ má sọ nǹkan mímọ́ dọ́là wa ni ó ṣe nìyẹn ní wàá jẹ́ sùpàhà olùkọ́ ọmọkùnrin ẹ̀rù mẹ́lẹ́ bá ṣe sùpàhà tí ó ṣe sẹ̀fíù tí ó ṣe pònú so kó wọ́n ẹ̀yìn lọ́wọ́ ni mọ́tò wọn sọ kankan mí mà ẹ̀ẹ́n kìíní kan àwọn bẹ́ẹ̀ náà. wàlá ta'kuluha israfan wa bidara. ọlọ́run ní má na owó ọmọ òrukàn ní ìnápa kọsáré máa ná kọsáré máa ná kọsáré máa ná wàbí dáárọ̀ kọ́ máa kọ́ ná nínà pa kọ́ máa sáré ná wípé ayek búrú pé ọmọ ìbáyìí lè dàgbàlagbà yóò ló fẹ́ gbowó bàbá àwọn ọgbọ́dọ̀ rẹ̀ o wípé wọ́n sọ fún un tó bá dàgbàlagbà nígbà bá talẹ̀ gbogbo nígbà bá talẹ̀ bàbá rẹ̀ tán yẹn kó wá bá mi kọ́ ọmọ pẹ̀ kó kọ́ ọ̀hún pé dídàgbà ọ̀pọ̀ lè pé nítorí wọn bá mọ bẹ́ẹ̀ nítorí wọn bá ń sàlàyé bẹ́ẹ̀ lọ́tọ̀ yìí pé àwọn kó o pé kọ́mọ yẹn tó dàgbàlagbà ẹ̀jẹ̀ ti ta gbórúkẹ́ àbàbà rẹ̀ mo lè gbé lọ́dọ̀ tí wọ́n ń bì ọmọ òun gan wọ́n wò pé ṣé ló bá dàgbàlagbà yẹn wà béèrè nǹkan lọ́wọ́ òun ni yóò ti ṣe àwọn oògùn kan lẹ́lẹ́dì <laughs> òun ni kó lè wọ́n gbó lọ ni. <laughs> ayé orí mi gbéra yẹn ṣe ilẹ̀ bàbá rẹ̀ àbí àwọn ọ̀rí tó wá di next week wọn bá mi ní mú ọ lọ rẹ. <laughs> so àdàwà bẹ́ẹ̀ àwọn èèyàn oríṣiríṣi aburú ni wọ́n ṣe ọlọ́ni ẹ gbọ́dọ̀ dánwò kẹ́ ẹ mọ náwó ọmọ òrukàn kẹ wò pé tọmọ yìí bá dàgbà alàgbà yóò fẹ́ béèrè kíní ẹ yóò fẹ́ lagídí fún yín kẹjọ àwọn òwe ẹ ti dùnà gbogbo ẹ jẹ kẹyẹ yẹn kó tó dàgbà ọmọdé ẹ mẹdàn o ẹ bá mójútó ní kó fi dàgbà alàgbà kẹ kó lè lọ́wọ́ nàm. ومن كان غنيا ọlọ́run màmá kánà gọ̀ọ́lì yan ẹ bá jẹ́ olówó nínú yín fàlìyẹ̀sítàfì kó tiẹ̀ mú débẹ̀ rárá kókó rẹ̀ ń jànú tó bá olówó ni ọ́ tó onítọ́pọ̀ tó ṣe gbogbo ẹ̀ rẹ̀ ní mú débẹ̀ rárá tó bá dẹ̀ tó bá fi ṣe bísínẹ́sì gan-an tó máa ràn lọ́wọ́ lórí ẹ̀dẹ̀gẹ̀ pé wọ́n á rò pé ah ìjẹ́ ti dé báyìí ìfàlìyẹ̀ sítáàfì kéèyàn ọmọ dé anabi ni ana wa káfíìn lè ti yẹ àlìjánnáti káàtẹ́yìn èmi àrẹ bí máa ń tọ́jú ọmọ òrukàn àti mójútó ọmọ òrukàn bá ti wà ní àlìjánná ni ó lè kàkà méjì báyìí. so kéèyàn tún dábàá jẹ́ lówó tó ọmọ pé olówó ni ó tún wá ṣe dáadáa ọlọ́wọ́ ni wàá máa kán náà. ọ̀rọ̀ ń kán náà wọ́n ní ìyá ń ẹ bá jẹ́ olówó kó sàmójúkú olú owó ọmọ òrukàn kó mójúkú bẹ́ẹ̀ kódà kó máa bá dààmú kó máa bá wàhálà kó máa bá ṣe nǹkan kan bẹ́ẹ̀ kó tó mójúkú bẹ́ẹ̀ kó tó máa náwó tiẹ̀ sí torí pé oore ni oore tó ga níbẹ̀ fún lálùkì àwọn kọ́ ọmọ máa sọ pé ibi ilẹ̀ ẹlẹ́ ọmọ ibẹ̀ náà mo ní kí n lọ wò so mo sì náwó ọkọ lọ <laughs> so mo tún rìn inú gbó ṣé mo ṣe máa wá ṣe wàhálà lásán ni mo rí inú gbóná ilẹ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ àwọn ò tí gbà so látara bẹ́ẹ̀ gbogbo wa láti mo ṣe yẹn sẹ́fíìsì kan ni mo ṣe so mo ti yọ inú ẹ̀ mo yọ mo yọ mo yọ five thousand <laughs> ó ní ìlú ọkọ̀ ló kù mo yọ five thousand so nínú bàbá rẹ̀ so mo máa ṣe bá a mo máa dẹ́gbọ́n ọmọ pé ó ní ọdún tó tó sẹ́kù ẹgbẹ̀rún ẹ̀wò ọlọ́run àmà kánà fàkìrọ̀. ọ̀hún kánà fàkìrọ̀ fàlìyàkùn bìlmàrú. ọlọ́run ló bá jẹ́ olùsí fàlìyàkùn bìlmàrú òun ni kó ra múnú ẹ pẹ̀lú dáadáa tó wá fẹ́ bá ọwọ́ fẹ́ ṣe wàhálà kan lórí ọmọ òrukàn yẹn owó òdẹniwó lọ wọ́n dẹ̀ ní abẹ́ gbalẹ̀ bàbá rẹ̀ ó sì fẹ́ lọ sóko bil maruf ìtọ́wọ́ ajẹ́ pé gbogbo yẹn náà máa mọ̀ pé ah, ah, bàbá yẹn ò ṣàṣejù ah, ọkọ̀ oko five hundred naira ni lẹ́yìn ọwọ́ náà yóò dẹ̀ five hundred naira pọ̀ so bàbá yóò ṣàṣe jù <laughs> so so ayọ one thousand yẹn gẹ́lẹ̀ wàhálà tó ń bá kò sówó kankan lọ́wọ́ so ó ní oní wàhálà nu so ó ní oní ní wàhálà kankan nu ní tí gbogbo yẹn náà mọ̀ pé àti gbogbo yẹn náà bá gbọ́ wọ́n ní pé kò sí kí ni o kò sí àṣejù so ọlọ́run ní ibi kò sí. wọn ká nàfà pé rọrùn fàyíyá kò ní bèèrè ọ̀rọ̀ ni ẹ bá jẹ́ olùsì kan jẹ́ pẹ̀lú bèèrè màrún pẹ̀lú ọ̀nà tó dáa náà. àìsà tún ilẹ̀ ìhìn àbúrò àlọ́run. ọlọ́run nígbà tẹ́ bá ti wá kówó wọn wọn lọ́wọ́. ọlọ́run ni ò gbọ́dọ̀ kówó yẹn fún wọn kọ̀rọ̀ ọlọ́run fàáṣíìdù àlẹ́ yìí pé àwọn yòókù àwọn ẹ̀gbọ́n tó kù àwọn àbúrò tó kù wá wọn ó kéré ju èèyàn méjì òun wa mo fẹ́ kówó ìfọmọ yìí ẹsẹ̀ rẹ̀ sí o ìjọba ọ̀fẹ́ gbà tí mo gbà rí o àyẹn tí mo fi tọ́ gbà yìí òun náà mo ń dá padà o ìjọba mo lọ one thousand naira ibi tó fà mí o <laughs> mo lọ sàlàyé fún wọn o wọ́n ṣẹ̀rí sí i ọlọ́run ẹlẹ́ni ṣẹ̀rí sí o tẹ́tẹ́lẹ̀ ọlọ́run ẹlẹ́ni ṣẹ̀rí sí i fàásìdù àlẹ́. fàásìdù àlẹ́. ọlọ́run ní fi wọn àwọn kan ṣe lẹ́rìí sọ pé àwọn ẹyin mo kó wọn padà fún ẹjẹ́ lẹ́rìí mi ò fi wọn ṣe lẹ́rìí náà. wàkàtà mi ìyá ìyá sí bá. mo lè gbọ́ lọ́wọ́ bá mi ti tó lẹ́nu ọgbẹ́ ó ti mọ gbogbo ẹ̀ pátá yẹn ó ti gbogbo ẹ̀ ó mọ gbogbo ẹ̀ ṣùgbọ́n wọn ọmọ ọdún mẹ́ta ṣe ìyẹn wọn kàkó ìyàwó ni. sọ̀rọ̀ tó náà ti àmọ̀mọ́ eh, yóò kó gbé fún àbí yóò kó gbé fún ibi eh, kọ́ ni ní so ọ́ ṣe ẹlẹ́rìí ó sì yanjú ẹ̀ ó ṣe tọ́lá ó ṣe tèèyàn náà <laughs> ó jẹ́ wo rí ọ so wo ẹlẹ́yìn ọlọ́ọ̀bá ni ká ṣe bẹ́ẹ̀ bí tó bá ti ṣàlàyé púpọ̀ nìyẹn fún wa nípa ọmọ òru kan ọlọ́run ara sọ pé eré tẹ́ ń bì í ọlọ́ni wà láà tẹ̀kọ̀rọ̀ bù. ọ̀la tọkọ̀rọ̀ bù máa lálìyẹ ti mi ńlá mi lẹ́tí ìyá ahásán. ọlọ́ni ẹ má sùn mọ́ owó ọmọ òru kan àyàbí kẹ́ ẹ sún mọ́ lọ́nà tó dáa. àtàyàbí lọ́wọ́ aṣọ dá. ọlọ́ni ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa bá mójútó ẹ gbọ́dọ̀ súnmọ́ títí títí o ó dìgbà ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá mójútó nìyẹn títí títí tí ó fi bàlágà yẹ bùlùgà aṣọ ṣùgbọ́n nígbà tí ẹ bá dọ́ ọmọ thirty three years a máa jẹ́ iye bùlùgà àṣùdàwù sọ lórí pé wàhálà máa balaga àṣùdàwù wàstáwà nígbà táwọn ẹbí Musa tó dọ́ ọmọ thirty three years wàstáwà tó tún lọ seven years kún tó wà dọ́ ọmọ forty years sọ ọlọ́run aṣọ di ànábì ọlọ́run ata yabluga asuda oníbi òun náà ni pé sinul bulu tí ó fi di ẹni tó ń bàlágà ní fifteen years àbí tó fi rí nǹkan tí yẹn fi ń bàlágà náà eléyìí nǹkan tó wà lásìkò so ọlọ́run ọba ó ti ṣàlàyé fún wa nípa ọmọ òrukàn tán yányá ọlọ́run ọba fẹ́ bọ́ sí abala míì ọlọ́run wa áwùfù bẹ̀rẹ̀ áàdì. wọ́n á wọ́n fún òbí áàdì ọlọ́run ní ẹ wá máa pé àdéhùn àdéhùn ọ̀nà méjì ló wà àlẹ́ àádú bẹ́ẹ̀nà láì wà bẹ́ẹ̀nà nas àdéhùn ti ń bẹ láàrin èèyàn àtọlọ́run àdéhùn kan nìyẹn àlẹ́ àádú bẹ́ẹ̀nà láì wà bẹ́ẹ̀nà nas àdéhùn ti ń bẹ láàrin wa àtọlọ́run tó ga jù. oníkó jọ́sìn fún ọlọ́run ọlọ́run ni áwòfù bí àdí wúfì bí ọrụ kù wá ìyáyá fàrọ̀hàbò ọlọ́run ni àdéhùn èmi ọlọ́run ẹ pé tẹ́ ẹ bá ti pé èmi yóò parí àdéhùn ọ̀hún ni ọlọ́run fi sọ náà ni pé owó fi sáré jẹ náà ni hakulọ an ya òun náà ni pé ẹtọ ọlọ́run ọba lórí wa oníkàsí ọlọ́run èèyàn wa ní sí ọlọ́run nìkan òun ní ṣẹbọ pẹ̀lú ẹ̀ tó o ń kírun tó o tún ṣe pé o o ṣe nǹkan tí ó bẹ̀sì yẹn jẹ́ wọ́n ló kó pè alọ́wọ́ ẹ̀tọ́ ẹrú sí lórí ọlọ́run òun náà ni pípàdé wọn lọ nìyẹn pàdé wọn lọ́wọ́ tọ́lọ̀ náà pé àdéhùn fún wọn. àdéhùn tó kù ọ̀nà ni àdéhùn alẹ́ ahadu bẹ́ẹ̀nà nas fíìmù àmà láti yé àdéhùn máa wà láàrin àwọn èèyàn kí náà ń pè ládéhùn ọ̀nà ni ashurut alimuslimuna alashurutihim màdàmú àlẹ́yà àmọ́ ní shurut láàrin ara wa. ṣùgbọ́n ṣùrùtù yẹn kò gbọ́dọ̀ takùtọ̀ lọ. àwọn máa ní mẹ́jẹ̀mọ́ láàrin ara wa tí bá dálé ẹ̀kọ́ lẹ̀ máa ní aago mẹ́jọ lẹ́yìn máa dé o ìyóò nílò bá ṣe máa bẹ̀rẹ̀ pé ṣé àdìsí lọ sọ pé ká máa dé láago mẹ́jọ sọ àbí kóra ní ayáwo lọ fẹ́ mú wa ọ̀rìn so èmi àti ẹdíjọ sáà dé pa aago mẹ́jọ lẹ́yìn máa dé mo wá ní sọ pé má dé láago mẹ́sàn-án yìí níjọ wọlé o so àdìjọ ládé bẹ́ẹ̀ mo sọ fún ọ wípé lóṣooṣù ọ máa fún mi ní five thousand owó iṣẹ́ tí mo bọ̀ ṣe o ṣe àgírí pẹ̀lú ẹ̀ ẹ bá dẹ̀ ti gbẹ́ dé mo ní aago mẹ́sàn-án bá pẹ́ dé mi ìdíjọ́ wọlé ìwọ wá rí pé mi ìjọ ọmọ rẹ wọlé láago mẹ́sàn-án níjọ́ kan àbẹ́jọ́ márùn-ún ọ wá mú owó mi nígbà tó di parí oṣù lọ́fẹ́ fún mi ọ wá sí ọ̀fìn gègéle ọ wá yọ fún nínú five thousand yẹn wá kó kú wá pé ìgbà tẹ́ ẹ̀jẹ̀ kọ́ ọmọ wọlé so <laughs> so àwọn ọjọ́ tí ẹ ò fi wọlé olùgbàdàn ọ̀dàpọ̀ àdéhùn wa àdéhùn wa ọ̀rá òtútù bàdé ìjẹba wọn. so mẹ́jẹ̀mú ó máa wà láàrin èèyàn tí wọn bá ti dako dọ́lọ́ ọkùnrin àtòbí ní abẹ́ wọn wọ́n lè ní mẹ́jẹ̀mú láàrin ara wọn ṣùgbọ́n wọn dako dọ́lọ́ mẹ́jẹ̀mú ni pé o wa ò ní fẹ́yàwó méjì o o tọ́ba tẹ ọlọ́run ìtẹ̀kùtẹ̀ lọ́tẹ ọlọ́run ibùkún orí ààrẹ lẹ́dọ́ yẹ pé o lágbára láti fẹ́yàwó méjì ọmọ sọ fún bóyá olè fẹ́yàwó méjì ìbéèrè kí béèrè olóbèrè lọ́wọ́ rẹ ìdáhùn kí dáhùn ẹ kí wọ́n lò fún un. so so ọlọ́ni ẹ pé àdéhùn láàrin ara yín ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ṣe àdéhùn gbogbo májẹ̀mú kùlùṣùrù gbogbo májẹ̀mú hálàfàt kìtàbà wà tó bá tí ọlọ́run ọba gbogbo ẹ̀ pátá yẹn àjùsí ni so ìlàwàrà ìjùdọ̀ àjùsẹ́yìn ni gidi ni ìyọ̀bọ̀dọ̀ máa ẹnìkan ọ̀bọ̀dọ̀ máa nǹkan tó ta fi yẹn fẹ́ wọ bí iṣẹ́ nìkan sọ pé òní máa ká ìlà òní máa ká làásàrì o tó bá kó tètè sáyìn o kó tó wọ bí iṣẹ́ yìí o ọgbọ̀dọ̀ sáyìn eléyìí o ọgbọ̀dọ̀ dáwọ́ ẹ̀wò ó ti tako o ti méjì ẹ̀wò eléyìí ti tako ó ti tako dọ́nà ọba gbélé lẹ̀ ọgbọ̀dọ̀ sáyìn rẹ̀ ọgbọ̀dọ̀ sáyìn rẹ̀ sọlọ́bi jẹ́ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa dọ̀rúrọ̀ olùbí tí dọ̀rúrọ̀ máa o olùbí tí dọ̀rúrọ̀ máa lóòótọ́ dọ̀rúrọ̀ wà ṣùgbọ́n níbi tó ma ìgbà tó ṣe dọ̀rúrọ̀ làwọn yẹn máa ń pè ní so a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ah kò sí gbẹdọ̀ burú ẹni pẹ́pẹ́ yà wò fún ló gbé a ah, ẹni yẹn pẹ́pẹ́ yà ọmọ rẹ̀ kó ní pé wá ọmọ mi ìfẹ́ kí o mú kúrò ní nàìjíríà rárá nàìjíríà wọn fẹ́ kájọ ọmọ wa kí n máa gbóò rẹ̀ gbogbo gbà kí n máa dẹ́gbẹ́ tí màá ti máa rí tí òun jìnnà àyàrá yín ni bá jọ ní méjèèmí ọ̀tàkùtà náà sọ kò sí tó burú eléyìí èyàn lè ṣe méjèèmú tó bá wù yàn alimusilimu alasoro ti madamu aleya wọn wà lórí méjèèmú wọn lópin ìgbà tí wọn bá sì wà lórí tí wọn bá ní àwọn afẹ́ tún bẹ́ẹ̀ chẹ́ǹjì méjèèmú yẹn wọ́n lè chẹ́ǹjì ẹ̀ afẹ́ chẹ́ǹjì méjèèmú ẹ̀ lè chẹ́ǹjì láàrin ara yín ọkọ̀ àti àwọn lè ní méjèèmú láàrin ara wọn kò sí ìgbà tó burú bẹ́ẹ̀ aago báyìí olóòmà palẹ̀mọ́ ní sọ́ọ̀bù aago mẹ́fà mo fẹ́ kọ́ wọn wọlé májẹ̀mú tọ́fẹ́ náà ọ̀tẹ̀lẹ̀ ni kò takòtò lọ́hùn ṣùgbọ́n tí májẹ̀mú bá ti takòtò lọ́hùn tó ẹ ò ní máa kí àìlà ò ní máa kálá sáré ilé wàtí wàá máa kí mọ́gìlì bí o ń gbọ́dọ̀ rí ọkọ̀ <laughs> kò takòtò lọ́hùn tó gbogbo nǹkan bá ti takòtò lọ́hùn ọba obìnrin sọ pé ọmọ tí ti ní ọkùnrin bá ti ní kéèyàn ṣe olè wọ́n wá ní pé kọ́ wọ aṣọ tó yẹ kó fi gbogbo ara rẹ̀ lẹ̀ oníkọ́ wọn wọ̀ jáde wọ́n wá nítorí ọgbẹ́ bí tọkọ rẹ lọ́rùn ni ìyó ó jí àwọn ju ọlọ́run kọ́ ọ̀gbọ́dọ̀ fi eléyìí tọkọ rẹ lọ́rùn kó ló bá ti jẹ́ nǹkan tọ́lọ́ ọba ló wò yọnu sí ọ̀gbọ́dọ̀ fi tẹ ọkọ rẹ lọ́rùn àwa náà ká mọ̀ sí àdéhùn tí ò dáa fáwọn ìyàwó wa àdéhùn tí ó máa jẹ́ àdéhùn ọlọ́nkàn tún wálẹ̀ ni ló àwọn àlejò níyà ó náà ni sùúrù dẹ́gbẹ́ àwa láàmà ṣe kí ni o láàmà ṣe fúnra wa ọlọ́mọ ọmọ tó wálẹ̀ ni ká lè máa ṣe sùúrù tó yẹ fúnra wa mọ̀jẹ̀mọ̀ yẹ fúnra wa gbẹ́gbẹ́ wa ni ká wá sí lò ká wá sí lò kọ́ ká má ṣe àwọn mọ̀jẹ̀mọ̀ yìí ká má sí lò láàrin ara wa ọlọ́mọ sọ fún wa wípé tẹ́ ẹ bá ti wá ní mọ̀jẹ̀mọ̀ láàrin ara yín ẹ máa pé ẹ máa ẹ náà business tẹ́ bá ti ní májẹ̀mú náà ẹ máa gbìyànjú àti ṣe kí ni o ẹ máa pè ọlọ́ni wa áwùfù bíi àdì. ọlọ́run ní gbogbo àwọn àdéhùn pátá yányá tí bá ń bẹ láàrin yín nínú mọ̀hámálà yín nínú títàríra yín nínú gbogbo nǹkan tó bá jọ ń pa ẹ̀yin méjèèjì èyí méjì pọ̀ àbí gúrùpù kan àti gúrùpù kan tó jọ ń pa yín pọ̀ ọlọ́run ẹ gbọ́dọ̀ máa pè náà. ìgbà yìí ni àwọn àdàkà náà ọlọ́run gbogbo kínní ìlábẹ́rẹ́ lálìkí àmọ́ kò sí ìdáni ìbéèrè bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lábẹ́rẹ́ pàtàyànyàn so ká máa rí pé à ń pé àdéhùn wa náà káká àtẹ̀síká ló dúró wà á ò fúnni kẹ́yìn. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ní wa á ò fúnni kẹ́yìn eléyìí náà ni a máa ṣàlàyé fún wa lọ ní ọ̀la ọlọ́ni wa a ó fún lè kéyìí là ọlọ́ni nǹkan tẹ́ ẹ fẹ́ máa fi wọn nǹkan fúnra yín ẹ pé ẹlòmíì ò fi nǹkan wọn nǹkan fúnra wọn ọlọ́ni àbáyọ̀rọ̀ náà ló fẹ́ fi wọn nǹkan tó fẹ́ wọn ọlọ́ni kò pè yẹn fi báyọ̀rọ̀ bá ti yàn jẹ́ ọ̀nà ẹ̀dá fẹ́ fi wọn nǹkan fún yàn ọlọ́ni kẹ́ pé gbogbo ní àbáríkó mẹ́bi ṣe nǹkan tó fẹ́ fi ṣe nǹkan fún yàn ọlọ́ni kò pè ẹ pé ntọ́ba yẹ kẹ́ ẹ pé lónìí àwọn èèyàn pé kankan gbogbo náà yẹn ń ṣe lọ́pọ̀lọpọ̀ láyé lónìí èèyàn títí nínú pé nǹkan àwọn èèyàn pé kankan mo jẹ́ mi kan yóò mú kẹ́gì lọ léèpo ni five litre ẹ̀ta bẹ́ẹ̀ so ọmọdé kò ní ti dá mítà olùyẹ tó jẹ olùyẹ ti dá òun mọ̀ ó sì ní mọ́tò kì í gbé mọ́tò lọ léèpo tí wọ́n bá gbé mọ́tò wà kẹ́gì ní ọ̀rà sí yọ̀ wà rọ̀ sí i ọdẹ ọmọ ti dá wọn ọdún ẹ̀ náà èmi jẹ́ òbí lífà ara mi níwà bí lífà rẹ lé. ẹ má jẹ́ a máa dán wò ẹ má jẹ́ a máa dán wò àwọn yẹn lórí nǹkan táyé fi ń jẹ láyé tí wọ́n fi ń mu láyé lórí ayé lónìí òun náà ni pé wọ́n ń dín gbogbo nǹkan kù gbogbo nǹkan lónìí kọ̀ọ̀kan ṣe ní dínkù ẹ̀dá yẹn kó ṣe ojúṣe sẹ́fíìsì náà yẹn kó fún yẹn kò ní fún yẹn ẹ̀dá yẹn kó ṣe sẹ́fíìsì yẹn fún kò ní fún yẹn yóò sì gbowó lọ́wọ́ yẹn yóò tún gbàlẹ̀ lọ́wọ́ yẹn sì gbẹ ẹ̀dá yẹn kó ìjọba gbé síbì kan kẹ́ ẹ lọ bá kó bá yín ṣe nǹkan kàbẹ́yà lẹ́tà náà yẹn kó kọ fún yín kò ní kọ́ iṣẹ́ kan náà yẹn kó ṣe kò ní ṣe yọ̀kẹ́ jókòó kàbítọ́ wa yóò sì gba owó oṣù ẹ̀ tí ó pè é kò ní rẹ níyẹn lọ́wọ́ yóò sì tún gbọ́dọ̀ máa san owó àlùmọ̀dì kan yóò sì tún gbà àwọn ẹ̀ nǹkan kan náà gbogbo ẹ̀ ń ṣe ọlọ́run wa áwòfó rẹ̀ kẹ́yìn láàyè gbogbo tẹ́ bá fẹ́ máa wọ̀n láàrin ọlọ́ni ẹ máa pé wíwọ̀n rẹ̀ nígbà tẹ́ bá fẹ́ máa wọ̀n. ọlọ́ni ìdẹ́dẹ́ bá ń lò tẹ́ fi ń sòṣùwọ̀n ọlọ́run ọba ní ẹ máa rí wípé ẹ ń ètò jẹ́ alimustekin ètò dúró dáadáa oníkẹ́ máa lò àwọn ẹni òṣùwọ̀n lọ́dọ̀ lónìí kò sí òṣùwọ̀n tó kéèyàn bá dé inú ọjà kó tó lè rí nǹkan tí wọ́n fi wọn nǹkan tí ó rí wọ́n kùrì sí kó tẹ̀lé fún pamọ́ síbi kan ni wọ́n fún pamọ́ síbi kan ni wọ́n ní oríṣi bíi márùn márùn tẹ́lẹ̀mí ni hmm, wọ́n ní ó wà lọ́dọ̀ wọ́n sì mọ ètò jẹ́ rí ìwò ní mú jáde so látara bẹ́ẹ̀ agbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ètò wa ń bọ̀ wàhálà jà ní òtò mú kóńgò dání ìwọ náà ló tún ní kí òtò ní kóńgò ẹ̀jẹ̀ wo kóńgò yín ẹ̀jẹ̀ mi náà wo kóńgò yín ọgbọ́n wa parọ́ fún wọn kí ló wá kí ló kẹ́ ètò wàhálà jà láti mú kóńgò dání kọ́ ẹ bá wọn mú kóńgò dání náà. dábẹ́ ọlọ́ni gàdá fi máa wá nǹkan ìgbàdo máa pé ní kẹ́ fi wá nǹkan. àwọn tó jẹ́ olórí àwọn náà náà sì fà á máa ń lọ tí wọ́n máa ń lọ káàkiri ni kò ní rí bẹ́ẹ̀ so wọ́n ń wo lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ni wọ́n máa bẹ̀rù ọkàn tí wọ́n ní ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ àwọn náà dé mọ ọkùnrin adéjọ́ lórí ìmọ̀ pé ìgbì nǹkan tó ń ṣẹlẹ̀ ní kò sí wọ́n náà láti tó ṣe ṣe nǹkan mi tó ẹ̀dùn ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ bá máa ń tètè forí jiyàn lóbi lẹ́gbẹ̀ẹ́ gba amẹ́ríkà àwọn kankan yẹn ẹ̀ṣẹ̀ báwọn ṣe ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ yẹn ṣe lọ́nà wọn sábà pọ̀ jù mẹ́ so ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ wọn mọ̀ ṣe jàmbá ara wọn kì í sábà sí ṣùgbọ́n tí wọ́n bí àwọn ṣe jàmbá ara wa ní sóòrò àlélò òkè láíláí so ọlọ́ni òṣùwọ̀n yẹn ọlọ́ni ẹ̀ṣẹ̀ lóde ọlọ́ni dáríkà káyìrò. ọlọ́run ọba ní ìyẹn ló lóore fún yín nínú ìṣẹ̀mí yín láyé. na gbádùn ayé yìí tẹ́ ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní gbádùn ayé yìí ìnira lẹ́ẹ̀fi mọ ọla bẹ́ẹ̀ ọlọ́ni ọlọ́ni ló lóore fún yín wà á sànù tààwí ìlà sọdụ ẹ bá tún padà ọlọ́run ti jẹ́ kí ìpadà yín tó dáa ilé ayé yín ilé òjò ilé ayé yín ó dáa oní òjò padà astaghfiruka wa atubu ilayk.